kọ́ ọmọ. àṣàkàn mọ̀ kó ń bẹ. àwọn àṣà kí jókòjókò àkiri. a sì ohun tí ń lé wa. bóyá òun ní èyí ni ọgbà bóyá èyí ni ọgbà bóyá òun lọ́gbà. wọ́n gbà kó sá ní nínú ẹ̀ nílànà kan ah, fi ẹ ní rí tí ń lé yín. táyà yín fi máa já. ṣé ìyẹ̀bá rí tí ń lé yọ́mọ̀ pé ọ̀wọ́n sà fún un ṣùgbọ́n níbo ni níbo lọ́wà. àmọ́ wàlíjú ì nínú ẹ̀ tí mo dẹ́ yín wò nínú ẹ̀ ni pé ebi ọmọ apá yín hmm. ṣé níbo òṣèrọ́jà ni ah, ṣé gàrí òṣèrọ́jà ni ṣé láì òṣèrọ́jà kò òṣèrọ́jà hmm. ni hmm. ńbẹ àti mú owó ra ẹni kan àti owó táyìrà àwọn arówó táyìrà ah. àti dédì ẹ̀ ńkọ́. àti dédì ẹ̀ ńkọ́. ẹni tí orí rà yóò kàn ní òru yóò kàn fún yín yóò hmm. díẹ̀ hmm. ọ̀dàdà lẹ́kọ̀ọ́ ẹgbà mẹ́ta nù. wà á nàkú sí mínà amúwálì. Hmm. ọrọ̀ ajé yín ló yọ lọ́lẹ̀. ọrọ̀ ajé ó lọ́lẹ̀. sọ́wọ́ lọ́lẹ̀ àbí ọlọ́lẹ̀. ó kàn ká ló kú. ta ni kò sí. wàlẹ̀ anfusi. Hey. lágbájá àrí lánàá àrí lónìí hmm. àṣàfẹ́kù rẹ̀ hmm. yóò ṣẹlẹ̀ sí ara ni. wọ́n sámọ̀rọ̀ tì. ọ̀gá àdánwò ní sámọ̀ráàtù hmm. kì í ṣèṣogì iná ni pé ọmọ tó ti ní èèyàn wá ìní jẹ́ sàmárò nìṣó nìṣó nìṣó nìṣó wọn gbọ́ pé ọmọ rẹ̀ tó ti gbé ó ti ṣe báyìí ó ti bọ́dọ̀ ọlọ́run ọlọ́run hmm. àwọn àti tó wù. ọ̀là àpò àkọlọ̀ nǹkan ṣàánú wa ń bẹ̀ kó má fi ní ọmọ gbogbo wa. ní ọwọ́ ní. wà bá ṣírí sọ́ọ̀bìrì. tó fún ọ ní ròdùn ní o ẹni bá ṣe sùúrù yẹn ni pété àwọn náà bá ṣe sùúrù sùúrù ti wà ìní wípé ah, ìjọba wa rí i pé ọ̀nà òwúrọ̀ àwọn àgbà oògùn wọn láwàá lò àrògùn lò àyíkàwọn kò burú ẹ má sùn máa yí ẹ má bọ̀rọ̀ ayé lọ́wọ́ ẹ má péjọpọ̀ síjú kan náà kó máa ràn hmm. wọ́n ti tẹ̀lé àṣẹ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam hmm. ànábi ní tí àdánwò kan àrùn kan bá ṣẹlẹ̀ nílùú kan tó bá ka ọ mọ bẹ mọkò bẹ o. sallallahu alaihi wasallam. mọkò bẹ o. Hmm. tó bá tó bá kò ń bẹ ọ lọ kó rẹ lòmíì ni o. àwọn míì ni. mọkò bẹ hmm. ká dùn rẹ. Hmm. tí ó fi yanjú. tó bá ti gbọ́ wípé nílùú báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ bẹ̀ o. mọ̀dẹ́jà wípé kí ni ṣe irú ẹ̀ka ìjọba wa wá ṣe pé a. Ah, tó àájò tá a wá sí ṣé wọn ò gbé kankan wọn ò gbé oògùn kalẹ̀ fún wa pé ká máa lò hmm. ṣùgbọ́n ìfura àgbà ò ní tán lórí ilẹ̀ hmm, hmm. ẹ kú là ẹ tó bá kú wá rí bẹ́ẹ̀ ńgbà náà ẹ jẹ́ ń jó béèrè kékeré ìmọ̀ lábẹ́ kí n tó kọjá sọ́dọ̀ ìkejì mi lọ́hùn bàbá wa ìkan yìí ti wá ṣẹlẹ̀ ìlànà tí àwọn ìjọba gbé kalẹ̀ àtàwọn onímọ̀ ìlera ó tún bá ìlànà ànẹ́bì mu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní àṣìṣe àlàyé ó ti dàgbà náà àjẹpé ojú ọ̀nà làwọn ìjọba wa wà àwọn aláṣẹ wa wà tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ tí wọ́n pa yìí ti wá mú àwọn àkóbá kan bá ẹ̀sìn tiwa bàbá pàápàá jùlọ nírú àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bàbá wa bíi ilé ìláyé àtijọ́ wọn a máa toko wá sílé wọn làwọn fẹ́ wá máa wẹ̀ lé mm. àwẹ̀ tó kù ò sì yàtọ̀ sí tilé ṣùgbọ́n wọn fẹ́ ká sáwọn àkọ́kọ́ lẹ́yìn yín ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti kírun gbẹ̀ lọ́dún tó pẹ́ táwẹ̀ bá ti dé yóò gbé àgé ẹnìkan ò lọ́ àsáwọn mọ̀ kò sí táwọ́sì rí a ní lọ wá sí alẹ́ a ti wá rìn bàbá gbogbo iṣẹ́ ládà yìí la sì nígbàgbọ́ pé òun ló máa ń jẹ́ kí Ramadan ó dùn kẹsẹ̀ wọ́n kú kẹ́kẹ́ bó o láṣẹ wá gbé ba o. Ah, ọ̀dà ah. yóò sì dùn. yóò dùn eh. ẹ̀ ṣáwo. tí èèyàn bá ń tó púpọ̀ nítorí Ramadan kò sí ibi Ramadan wà ọ ah. wà nílé ọ wà lóko. Hmm. kátà ti jẹun ni kò tẹ́ a lọ́rùn nínú ẹ̀ táwọn àgbọ̀ wà sí lọ́sàn-án ah, ọlọ́run ti ṣe gbèrò fún wa hmm. wà sí ti pọ̀ hmm. tá a bá jókòó báyìí lórí ọmọ sí wá sí àgọ̀ hmm. ti kánú àgọ̀ ti èkó àgọ̀ ti gbé káàkiri wá sí ni. ẹ ẹ gbọ́ ti láàgé lọ́dọ̀ wa nítorí mọ̀ pé àyò yín ẹ̀yẹ ti rédíò ẹ̀yìn kọ̀ọ̀kan mi ìyẹn dá mi lójú dáadáa. gbogbo ẹ̀ là ń gbọ́ <laughs> wá sí náà nìyí náà fẹ́ni tó bá dé tí inú tó fẹ́ gbọ́rọ̀ hmm. wá sí ni. èyí náà ti tó. wọn ò sì kó kọ́ ọmọ ìdílé lóru sí náfìlà. bẹ́ẹ̀ni. wọn ìgbọ́ wọn ló gba àwẹ̀. bẹ́ẹ̀ni ó ti tán. wọn ò sì pé a máa ka kùránì. o túmọ̀ sí pé a dìde lóru yìí a yẹn náfìlà a gba àwẹ̀ a ṣe kùránì àwa náà máa lẹ́sẹ̀ wa lọ bó ti tó àti bó ṣe yẹ a máa lẹ́sẹ̀ rẹ̀ lọ alẹ́ ìka yìí fi ká kókó tó ń bọ̀ ọlọ́run máa lọ rẹ̀ ní bàbá fún wa ẹ sì pẹ́ fún wa ẹ sì rí sí ọlọ́run jẹ́ pẹ́ dáadáa lókè ẹgbẹ́ ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn ló ti di títì pa kódà tí ì ṣe wípé mùsùlùmí nìkan nìkẹ́ni kan hmm. ó kọ́ ọmọlẹ́yìn kristi náà nínú ìwòye báyìí pẹ̀lú àjàkálẹ̀ àrùn bí ó ti ṣe wá lọ káàkiri báyìí hmm. ṣáà yóò wípé kínní yìí ó ṣe àkóbá fún ẹ̀sìn àbí nínú ìwòye gan tá a bá tún ní àwò lọ síwájú àti síwájú sí i ṣé kìí ṣe wípé yóò fẹ́ mú apá kan jàmọ́dé lórí ẹ̀sìn pẹ̀lú bí àwọn èèyàn ṣe láǹfààní láti wọ mọ́sálásí àtìlẹ̀ mímọ́ tó ìwé mọ́ ilẹ̀ mọ́kà lọ́hùn kan. àdúgbò rẹ̀ lọ. alhamdulilayi. bí ọba yé wa sí. Hmm. ọba yé wa láti mọ̀ wípé ah ìjọba yìí ó ṣàánú wa ni. Allah. ọ̀nà wo láàbí gbà tí kìíní ìwé dá sáwọn arọ́lu àwọn àdánwò yìí lọ ni. Hmm. ká má bàa arọ́lu lọ ní kò burú mọ́tàdáṣí wọn ò pé wọn ò pé ẹ ti pa wọn hmm. ò wí pé ẹ ti pa hmm. ẹ má ẹ má pọ̀ jù ni kọ́mọ́ wà di jẹ̀mọ́ àtà pọ̀ rẹpẹtẹ. àwọn òpótẹ́ ti pa hmm. ìwọ̀n díẹ̀ ó ní iye ìbàjẹ́ ó ní iye tí wọ́n fọ yín hmm. kẹ́ ẹ bẹ́ẹ̀ hmm. bó ṣe jẹ́nu bàbá wa ìbéèrè kan tí wọ́n fi. nínú tí bàbá tiẹ̀ sọ wọ́n sọ kankan tó sì yẹ káwọn èèyàn ó dì mú tó bá yé yín ọ̀rọ̀ ńlá ni fún ẹni tí ó bá gbọ́ àgbọ́yé ẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ tí bàbá sì ti ń bá bọ̀ hmm. síwájú sí. kàbíyèsí elédùn ẹ kùránì náà máa ń pè wá ṣàkíyèsí pé ọ̀rọ̀ ọlọ́run ò ní yé nìkan àfàwọn tí wọ́n bá lò làákàyè púpọ̀ àwọn olùgbọ́ tiwa lójú ní làákàyè mo sì nígbàgbọ́ pé wọn ò gbọ́ bàbá yé dáadáa ọlọ́run ó ṣe dáadáa bàbá wa kó tó di pé wọn máa wá kọjá lọ wọn padà sọ́dọ̀ mo fẹ́ lọ sí yàrá ìpolówó ọjà ṣùgbọ́n béèrè kan tí wọn béèrè tí mo bá dé ni pé bàbá ṣé wọn ti kàábà parí ẹ máa múra sílẹ̀ mò bọ̀ ẹ̀yin lẹ́bà wa dáhùn ní ṣókí ẹ̀sẹ̀ tí mo bá ti padà dé. adúgbò rẹ̀ lọ. <laughs> alhamdulilayi. ẹ rí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó gbéra ní ọdún kan ìmúbọ̀ hmm. wa ṣáájì ogun náà wọ́n ń pè ní ogun ìdẹ́bíyà hmm. àwọn akápẹ̀lú wọ́n pọ̀ ló ń kà. Mọdínà hmm. oṣù káyọ̀ mi ọ̀kọ́jà lọ sí. Kàábà tọ̀. Ọlọ́run ní ìwọ àlejò padà sẹ́yìn. Ah, Aláwa fà. Tó wá lórí tí ń bọ̀ ọ̀ padà ọ̀ padà. Kàbíyèsí ọlọ́run. Ibẹ̀ làlẹ́ ti ti padà ló ti fẹ́ràn adìyá rẹ̀. Kò dé Kàábà mọ́. Ibẹ̀ ọ̀ padà. Hmm. Ṣùgbọ́n lọ́dún tó tẹ̀lé. Kàṣà. Padà wá wọlé. Ó wá pẹran ìlara Kàábà gan. Hmm. Ní pé ẹni tí bá ń bẹ láyé. kábíyèsí ọlọ́run. ọlọ́run pé kí ọ̀pọ̀lọpọ̀ ọdún ọgbà wà ń bẹ̀. àmín. nípa bẹ́ẹ̀ àìlú eléyìí wọ́n ní wọ́n fi ń dẹ́rù bà ọlọ́rọ̀ ni. àwọn tó ṣẹlẹ̀ wọ̀nyí àjò wa náà ni. Hmm. ọlọ́run mo ti jó na. àmín ẹ kú làákàyè bàbá wo mo rò pé láì lè dènà pẹ̀lú ọ̀rọ̀ yẹn ti dà báwọn olúwa máa mú mi.